الله وصلى الله وسلم وبارك على رسوله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba tí adúpẹ́ fún ó náà ni ọba tí ó fi islam ṣe wá lọ́ṣọ̀ọ́ tó fi jẹ́ kí ayàtọ̀ kábà lè yàtọ̀ nínú àwọn ẹ̀dá tó kù ìtajọ́ ń lòṣẹ̀ ní láyé torí ẹ̀lú pa tó fi gbé àwọn oríṣiríṣi òfin kalẹ̀ fún àwa mùsùlùmí nínú ẹ̀sùn ìsìlámù wa ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé àwọn òfin tó ń gbé kalẹ̀ yìí ọ̀ranyàn ní fún gbogbo ẹni tí ó bá mọ̀ ọ̀ràn ní lọ́rùn gbogbo ẹni tó bá mọ̀ gbogbo ẹni tó kéwú láti ṣàlàyé àwọn òfin náà fara ayé ìgbà tí a bá ti wá láǹfààní àti kéwà àti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn irúfèèyàn bẹ́ẹ̀ ti dáràn ó ti jẹ gbèsè ńlá ẹlẹ́ẹ̀tẹ́ pé tí ò bá san gbèsè náà kó tó kúrò láyé kò ṣe é bá san nígbà tó bá lọ kìí ṣe pé ẹ̀ta nínú pọ́pátì ẹ̀kẹ́ ti san eléyìí gbèsè owó àti dúkìá nìyẹn ìgbà gbèsè pẹ́yàn kéwú ó mọ̀ fi ẹ̀sìn ọlọ́wọ́n bá kò wá lò ó kò ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kò lápá nílẹ̀ gbèsè ayé tẹ̀ náà pàápàá fún ara rẹ̀ gbèsè kan ní ẹgbẹ́ pé tí a bá fi lè lọ bẹ́ẹ̀ tẹ́nà náà dúpẹ́ fọ́lọ́run lórí pàwà tó kù náà sáà kìí ṣe oníkéwú àbí tí kéwú wa ò sí ìgbéra sọ tàjẹni tó ń gbọ́ wà sí àwọn náà ti jẹ gbèsè gbígbọ́ ní gbogbo yóò sọ́lọ́run bá ti ní kí òfin ẹ̀sìn kan ó dé sí ìgbọ́ wa ọlọ́nà wọn ní fíyà jẹ́ ní ó dìgbà tó ń bá tó rán àwọn èèyàn tí ń ṣe àwọn òjíṣẹ́ sí wọn òjíṣẹ́ wá tẹ̀ sí láyé má àwọn tí wọ́n jẹ́ àrólé àwọn àlọ́jọ́ ọlọ́run lórí ilẹ̀ náà ní gbogbo ata lọ kéwẹ́ẹ̀sì ó dìgbà ti ń gbọ́ látọ̀dún tẹ́ ti àtijọ́ dáràn táà bá ti lò ó wàhálà ní ọ̀n àtijọ́ jẹ́ gbèsè àbí ọlọ́run bá kúbà ṣẹlẹ̀ kan sọ̀rọ̀wátò wọ̀sálàmù ọṣíwájú wa tí ṣe àfọ́ àwọn àníbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀nà ni àbí ọlọ́run kúbà ṣẹlẹ̀ kan yọjọ rẹ̀ fún àwọn aṣíwájú rẹ̀ tàná àwọn àbí ṣùgbọ́n kan nínú ẹni màá kàn mẹ́ńbà tí tí mo fẹ́ mẹ́nu báyìí náà ti kó gbogbo tó kù ti kó sínú tàbí gbọ́dọ̀ máa bẹ̀ ọlọ́run tó kọ́lọ jáde jọ wọn àwọn táà ń pèlà àwọn sọ̀hábà ilá àwọn tẹ́ gbogbo ìgbà tó bá ti kó òfin ọlọ́run kan lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí lò tó bá pẹ́ máa ṣe ní tọ́lọ̀ bá sọ ọmọ máa lẹ́ra wọn ní competition dé ìbínimá kọ́kọ́ kò fi ìmọ́ ìbínimá kọ́kọ́ ṣe nǹkan yìí wọ́n ti ń ṣe lọ nìyẹn bẹ́ẹ̀ náà ní gbàrà tí wọ́n bá gbọ́pọ̀ ọlọ́pẹ́ kankan léèwọ̀ lé nípẹ́ má ṣe nínú òfin yìí ẹsẹ̀kẹsẹ̀ wọn náà máa ti jù kan náà lẹ̀ èmi ni máa kọ́kọ́ fílẹ̀ mi ni kọ́kọ́ ṣe má wọ́n ní bá ẹni tà náà ẹ̀ ṣe rí nìyẹn tọ́lọ́ àti gbogbo tó kù náà jọ wọn ìtẹ̀láṣẹ ọlọ́run nígbà àtàwà dípọ̀ ipẹ̀ ṣe lè ìjìnà sí sọ́lọ ní kákọ̀ tó kọ̀ tó ní ká jìnà sí nígbà àtàwà dípọ̀ tààdẹ̀ jìnà sí àti jọ àwọn ẹni náà ká lè jọ wọn torí níbi ní ìdàbí wọn lórí ire wà fún wa níbi wọn ìdàbí nǹkan kan wà tó jẹ́ ọ̀kan lára àwọn àjàkálẹ̀ àrùn tó ti gba lébà gbogbogbò kan lónìí ṣùgbọ́n tó púpọ̀ wá lọ́kàn pé a rí pé àwọn ọmọ ya mùsùlùmí kan náà wọ́n àwọn ọ̀rẹ́ sí àìdá ọ̀rẹ́ sí wà bàjẹ́ ọ̀rẹ́ tẹ́ṣẹ̀ mọ́ ó pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tọ́lọ̀ ọba wá pè ní àárọ̀ ṣùgbọ́n táwọn èèyàn ti legalize

ṣùgbọ́n kò kátà sí àgbọ́dúgbọ́ kádẹ̀ mọ òfò tó wà ní nǹkan náà kábà lè yàgò fún náà ni sáńpẹ̀ ní azina ìwà gbèrè ìwà panṣágà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti ọ̀rọ̀ jù lè mara àti mẹ́wàáyẹ̀rẹ̀ zawaj mẹ́wàáyẹ̀rẹ̀ nìka wọ́la kọkùnrin nípàdé lọ́pọ̀ láya pẹ̀lú obìnrin ní tí kí ìdẹ̀ ń ṣe fọ́n jọpa àtajà fúnra wọn kò sí láàrin wọn bàbá obìnrin yẹ ò fa obìnrin yẹ lọ́kùnrin lọ pé o ti tọrọ ẹ̀ kò fẹ́ fẹ́ lágbájá èmi náà tí mo dẹ̀jẹ́ bàbá rẹ̀ fún ẹ ẹni tó wà nípò bàbá ò ṣe é fún wọn nígbàtí bàbá ò sí láyé mọ́ àbí tó wà tó wà kálẹ̀ ẹnìkan tó ní kẹ́nìkan ṣojú òun ṣe àníkẹ́ táàrẹ ni tó lè jẹ́ wà níyù bóbìnrin yẹn nínú ìdílé wọn bóyóbìnrin yẹn jẹ́ mùsùlùmí gbogbo ẹbí ẹ̀ jẹ́ kèfèrí wọ́pẹ́ni tó dè wá fi lọ́kọ torí nínú májẹ̀mọ́ afẹ́ fóbìnrin lọ́kọ èdè tó máa jẹ́ wà yẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí

pẹ̀lú àwọn òṣùgbù ta máa sábà ṣàlàyé fún brothers sílẹ̀ ẹ̀ ti lọ sẹ́yìn rẹpẹtẹ tàbí ṣerú ẹ̀ láì mọ iye ọdún sẹ́yìn nígbàtí ìdílé bá rí bẹ́ẹ̀yàn ẹ kọ́kọ́ yọjú sáwọn ẹbí yẹn náà ẹlọ ìṣàwọn fẹ́fẹ́ rí ti tí wọ́n tí wọ́n fẹ́ tí ò tákẹsì ẹgbọ́mí tí ò tákẹsì tí kìí ṣe pé ẹ̀dí kóríṣiríṣi jọ sí dàbọ́sí ní ìtẹ́ máa ṣe ní traditional one pẹ̀lú àwọn ọpọlọ tó yarantí láti gbé òtún ọfẹ́ fún wọn láti fi tún wọn nínú kẹ̀lẹ̀ ṣe kámẹ́rà pẹ̀ ṣe lè kẹ̀kípù ẹ̀ kó máa jẹ́ ọ̀nà sí lọ́rùn lọ́la lẹ́yìn náà kẹwa jókòó jókòó kò sílẹ̀ láàrin ọkùnrin àtóbìnrin kama yájú kí ń dẹ̀ jẹ pé àṣìṣe ló wáyé ọ̀fà ń sọ wọ́lá àṣìṣe bìhà kì ń ṣàṣìṣe ló wáyé tí wọ́n fi kọlu ra wọn ọ̀nàwọ̀lá àṣìṣe lè gbà tí wáyé kéèyàn súnmọ́bìnrin sí rẹ̀ ní ti ṣìná náà àfáàfí máa ń mọ̀ mọ̀ mọ̀ sáìlì kan wá ìpé ó ṣe ṣe kó wáyé o lọ́tàrọ́jìnà aláhù wọ́pá fọmọ̀lẹ̀ hókè tábà tí ẹ̀wà sọ kó ṣẹlẹ̀ káti ẹ̀gbà kó ti ẹ̀ṣẹlẹ̀ kí ni ìdájọ́ ṣe bí ẹni tí àgbóró tó wá rọ̀ pé ìyàwó oníwà lórí ìbùsùn àbíbèjì ìyàwó ẹ̀ tó wá súnmọ́ ìyàwó tó súnmọ́ àbúrò ìyàwó àbíbèjì ìyàwó ọ̀rẹ́ àwàdà mẹ́rin ẹ̀rin àgbẹ́fẹ́ kọlílé ẹni

eléyìí kọ́ ló wá wáyé ìwọ́dí ìpalẹ̀mọ́ pọ́mọkùnrin yìí mo gbájú ẹ̀kọ́ bí mo ṣe máa rí ẹ̀ òun yóò máa lájọṣepọ̀ pẹ̀lú mi ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ obìnrin ọmọbìnrin bí mo ṣe ń rí àbíkébí náà súnmọ́ mo máa ń dátọ́ yìí ni ó dẹ̀wọ̀n mékí súnmọ́ ó ọwọ́ a máa ṣe ṣìná ó jẹ́ káàmà pé ṣìnà tọwọ́ ò náà na lọ́m kó fi ọwọ́ kan bìnrin olóbìnrin àti kópa ọkùnrin ọlọ́kùnrin ṣìnà tọwọ́ nìyẹn tààdéwò la máa ṣe fúnra ọkùnrin bẹ́ẹ̀ tọwọ́ bá bá bóbìnrin bẹ́ẹ̀ a máa ṣe báyìí fún ni kò sí hàgbù fún un ṣìnà tójú wà zina tójú

àmọ́dúgbọ́rọ̀ ah, ṣẹlẹ̀ sí wọ́ torípò ti ṣẹlẹ̀ sóhun rí experience tí ó dáa ni ẹni tí ó ṣe rí òun náà máa dúpẹ́ fọ́lọ́run lónìí pé ha ọlọ́mọ dúpẹ́ pé mi ìtàn orí àbí kí wá mójútó àwọn ọmọ mìíràn káwọn náà máa fò sí torípé ha àìkó sí yẹn mú máa dùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ká ní ah! tán lọ́kàn tèmi náà ó wá kàwọn ọmọ ah ọlọ́pàá káwọn bíi ẹ̀tọ́ bá ti lóbi tọ́lọ ní pẹ́ pàwọn náà jẹ́ olùdarí ẹ̀ àpapọ̀ ká olùkọ́ ni àwọn tí wọ́n ṣí mìíràn gbà náà gbà tara ò balẹ̀ ìkan nínú àwọn òkè ti ẹ̀ṣẹ̀ ní ṣìná abẹ́lọ́ fún gbogbo àwọn ẹrọ ọlọ́run tí wọ́n ti ṣe rí kọlọ̀ kọ́bàṣà bá ṣàmúsùkúrò fún wọn kọ́lọ̀ jẹ́ kó yẹ pàwọn náà ti túbá bá ṣàmúsùkúrò fún bá bá ti túbá wọn gbàtọ́lọ̀ bá gbẹ̀dájú ó jẹ́ ká mọ̀ pé àwọn ọkùnrin tí wọ́n sì márì àtòbìnrin tí ó sì márì nínú sọ́rọ̀tún náà ọlọ́ni azaliyatu wà zani fàjìlìdù kulla wahidin minhuma mi'ata jalda wala ta'khudhukum bihima ra'fatun fi dinillah in kuntum tu'minuna billahi wal yawmil akhir وليشهد عذابهما طائفة ọlọ́ni obìnrin gbílátọ̀lẹ̀ obìnrin gbẹ̀yẹ obìnrin ní tó bá ń sùn nínú yẹ jì pàápàá jùlọ àwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọgí tán lọ́kọ̀ ó lè pọ̀nyàwó lè ní iná tó wọ́n náà ti wà ní ọkọ̀ ẹ̀tẹ́ sí bẹ̀rẹ̀ jẹ́ ọlọ́run márùn-ún tó bá ń dá lẹ́ni tó bá ń kó ní kálukú ma tí wọ́n léhun sáni díẹ̀ lẹ́ni tó bá ń wòye tí ò dí ìríṣẹ́ Allah ní àzáàní yàtùwà záàní ó dárúkọ obìnrin tí wá ní olóníṣìná lóbìnrin lọ́mọge tí ò dí lọ́kọ tó wá ṣìṣìná àbá ní hikima wà ní kọ́lọ̀ tí nǹkan síwájú wá tó tó kù tẹ̀lé nínú ọ̀rọ̀ nínú ètò níbi المسلمون والمسلمات المؤمنون والمؤمنات الصائمون والصائمات gbogbo bí tẹbá dẹ́rì ọkùnrin aṣíwájú gómìnà tó tẹ̀lé ìwọ́n bá tó débi ọ̀rọ̀ ṣìnà bí ọlọ́ni àzáàrí yàtú wọ̀záàrí oníṣìnà lóbìnrin a níbi torí pé ṣìnà ọ̀rọ̀rùn láti ṣe tóbìnrin ò bá ti ṣílẹ̀kùn ẹ̀kalẹ̀

ajásírépì ọkùnrin ẹjẹ́ ní o ìjẹni nípàdẹ̀ rí ìdájọ́ rẹ̀ obìnrin lẹ́ṣẹ̀ kò ọkùnrin ẹlò dára lọ́dọ̀ ọlọ́ àti ní ìdájọ́ tàbá fẹ́ kiri lórí láyé ọkùnrin tó dẹ̀ pa láàrin ọkùnrin kan àtòbìnrin kan lórí rùpòpò náà tó rí rẹ̀ ṣe tóbìnrin náà bá ti gbẹ̀ ní àdúgbò ti tẹ̀ kankanlá rẹ̀ tó lè jòkó fa púpọ̀ náà nígbà tó bá fẹ́ lákú lọ agbélẹ̀ ní tó yí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó yí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ìtàntọ̀ yìí ṣùgbọ́dọ̀ na búmi ti sáábà gbìnàyà kí náà kì sínà tó wá àrùn ọkùnrin lọ́nà fi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yìí gbogbo owó obìnrin ìwọ̀lò lóhun wáṣe wáṣe ìwọ̀lò ní ìrìnkúnrin tó ń sábà àṣáàtà ọkùnrin ìwọ̀lò níwọ̀kúwọ̀ tó ń kọ́ àwọn ọkùnrin sínú fìtínà tó fi jẹ́ kí wọ́n máa ní chess nípa ẹ̀ dájúmọ̀wáwù ẹ̀láwòdúwò ọlọ́nàmọ́gé lóbìnrin tí ó ìlọ́kọ tó wá ṣe ṣìná bọ̀zẹ́ni àti ọ̀dọ́ lọ́kùnrin tó náà ṣe ṣìná tọ́wọ́ bá bá àwọn méjèèjì nínú ìdájọ́ òfin ẹ̀sìn fọ̀jìlédòrò kúlá wa ṣẹlẹ̀ mìnìhànmá mìnàtà ìṣẹ́lẹ̀dá ọlọ́nà àti kíníkejì wọn ẹkùn wọn ní ẹgbà ọgọ́rùn kankan 100 ẹgbà ni wọ́n máa jẹ ẹwà gbọ́nbà tọ́lọ̀ ń bá mẹ́dájọ́ ìwà ó ni wọ́n lè ṣìdájọ́ àádá báwọn máa gbọ́ ìfàtún mìnà ìmọ̀mìnì wọ́lá tákùdù wọ́lá tákùdù kùnbí ẹnà wọ́n lẹ́gbà yẹn tààrà ní ọ̀ ẹmọ́kànfẹ́gbà tán lẹ́yìn jẹ́jẹ́jẹ́jẹ́ bákaná tẹba fẹ́ nà wọ́n sọ tẹba fẹ́ nà wọ́n lẹ́gbà yẹn ẹjá kò ṣojú Allahu Akbar ó bùkátà sí announcement

níjẹta bá ní sáàmù hùkù ní gbogbo sáré pé kò lọ́wọ́ táwọn ẹwà ń sọpá àwọn mọ́ni tó kò sí lè fi ojú bẹ́ẹ̀ náà ní orílẹ̀ náà ẹni tí wọ́n náà níta gbangba ẹjọ́ torítọ́lọ̀ tó bá jọ́kùnrin tàbí jẹ́ yẹ́ kí fẹ́yàwó nínú ẹbí tó bá jẹ́ obìnrin ta ló jẹ́ jẹ́ kí ọmọ òun lọ́kùnrin fẹ́rù ilé yẹn àbí tó fẹ́ sọ fóò náà fẹ́ fẹ́rù ilé yẹn láyà ó tó ríyàn kàn sí dáẹ̀ ah ìmọ̀nà ènìyàn náà ti gbéra sọ pé hẹ́tọ́ ọkàn ènìyàn ọkàn rẹ̀ ó gbẹ̀ẹ́rí gbẹ̀gbin

a ṣe máa rọ̀ nípa ìtúbá ó dá tó bá gbà báyìí irú obìnrin bẹ́ẹ̀ pàápàá fún tó mọ̀ nínú ilé tó bá ní òtúrọ̀sẹ̀ náà tẹ́lẹ̀ fi mọ́nì bẹ́ẹ̀ fi fẹ́ ká dójú ti tàbá ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan tó pẹ́ nìkan olówó alẹ́ tó wá ara rẹ̀ títí tó dájú ní pé ìtìjú ìyá jẹ́kù oníkàlùbá máa sáfù ọlọ́ ní bẹ́kẹ́ ti ṣe rí o ń táwọn èèyàn ṣe tí wọ́n jẹ́ lọ tí wọ́n ṣe tí wọ́n yọ̀ sí ẹwò fi tọ́lọ̀ bá gbé kalẹ̀ torí ẹ̀ torí àwọn fẹ́sẹ̀ rí àwọn fẹ́sẹ̀ rí wọ́n fẹ́ balẹ̀ ọkàn láwùjọ ni wọ́n fẹ́ orí ilé láwùjọ ni wọ́n fẹ́ kọ̀dọ̀ àwùjọ sàn wọ́n fẹ́ kágbàlagbà àwùjọ náà níláárí wọ́n fẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ láwùjọ

kò yẹ́ dà fáwọn kèfè rí torí pé ṣẹ̀rí àwà tó máa múwọ̀ ẹni mọ̀ yá ni mùsùlùmí ká dúró lágbọ́n ní tàwọn ọ̀dọ́ náà lónìí ẹjá bá ọmọ ọwọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó bá ti ń bàlágàbọ̀ ká máa tìtì máa sọ́lé ìgbà àyà rẹ̀ tó ń dìbẹ́lọ́pù bọ̀ díẹ̀díẹ̀ yìí ìjá sọ̀túnbẹ̀ fún ẹjá máa ṣàlàyé fún gbogbo oríkìríkì tó bá fi ń ṣẹlẹ̀ láàrẹ̀ káàkiri máa sọ fún nǹkan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí ẹ̀ ṣe orí pé wà táwọn ẹ̀gbẹ́n ṣe orí pé wà táwọn àbúrò ẹ̀rọ́kùnrin wa ọkùnrin táwọn bá ti ń jí ara máa ṣe bákan tó bá ti dín ìjìyẹn ẹjá máa kọ́ sí wọn létí gbogbo gbà má dọ̀wò tó bá ṣe pẹ́rẹ́ ṣe gbogbo ọlọ́run ó dà pọ́pọ̀ síbi tí a sápamọ́ sí sí òríyàn tó bá ti ṣe ṣẹ̀rẹ́ àzìláàmù bọ́lá ń lò lórílẹ̀-èdè ṣùgbọ́n ṣẹ̀rẹ́ àzìláàmù tọ́lọ́run yẹn dúró dígbín èyànyá jìyà yẹn bí ò jẹ́ láyé àdípèlé nínú sàárà sí lọ́rùn ẹjá sọ fún àwọn ọmọ wa ní ọmọ wọlá ìbútó fẹ́ wọlé bí ọmọ tàà tẹ̀sí kọ́ ni ọ̀hún

ẹ jẹ́ ká ṣàlàyé káfẹ́sẹ̀ orí àwọn ọmọ wa kádẹ̀ ṣàlàyé kúrò ṣìnà fún wọn gbogbo òbí tó ti márì lọ́kùnrin lóbìnrin tí wọ́n náà sì wà nínú kóòtì yọ́sì náà ṣe ni tí a ń pé tipẹ́tipẹ́ lọ́pọ̀lọpọ̀ máa sọ sáwọn tàbí máa fi àwọn sílé máa gbà jáde lọ oṣù mẹ́rin kiri kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá tí wọ́n lọ ń kẹ́kọ̀ọ́ láwọn ìlú òkèèrè àdíkẹ̀ tí wọ́n lọ ṣiṣẹ́ nílùú òkèèrè tí wọ́n fi àwọn ìyàwó sílé lónìí àgbákò ń ṣe àwọn obìnrin yẹn wọn reality ni o nǹkan ṣe àwọn obìnrin yẹn ìwọ́kùnrin yẹn lọ́pọ̀ tí ń sì mi tí wọ́n wà lọ́rùn ó lè ló mẹ́sẹ̀ kejì tó bá jọ

ó ti ń àfẹ́ẹ̀tì ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ìdílé ó àfẹ́ẹ̀tì ẹ̀sìn ó àfẹ́ẹ̀tì ọmọlúwàbí ọ̀pọ̀lọpọ̀ ẹbí kálàkíyèsí tabalẹ̀ ilé náà ti mo sọ lé ní náà gbogbo ẹni tọ́rọ̀ ibá kàn láwọn ọkùnrin tàbá ń gbọ́n gbogbo orílẹ̀-èdè tàbá wà ẹjá ṣàtúnṣe ẹjá mójútó wọ́wọ́ọ̀lù ọ̀rán ní ọ̀ pẹ̀lẹ̀ sínsá abẹ́ sọ lórí ẹ̀lẹ́rì fi owó nìkan ò ká oúnjẹ nìkan ò ká aṣọ ìwọ̀ nìkan ò ká apájújú kọlù ká dáńtọ̀ yìí reality ni gbọ́ obìnrin náà tọkùnrin rí ẹ tó sẹ́jọ kó tíbà sí olóòfẹ́ fẹ́ ó dẹ̀mọ̀ púpọ̀ sí ara ní ìwọ́n náà bá accept proposal ẹ̀ ó bá gbà torípò fẹ́ fara lóyìnbó òfẹ́ fi ara Saudi òfẹ́ fi ara tó wà nínú orí ẹni òun máa yọ

ó ti parẹ́ o àbí ọlọ́ọ̀bá kó jọ kó bá tún àwùjọ wa ṣe ọlọ́ọ̀bá tún àwùjọ wa ṣe má ṣe mẹ́ àti ní àtàwọn ọmọ àtàrọmọdọ́wà lóníṣìná àwọn tọ́dẹ̀ wà lẹ́nu pé wọ́n ṣe lọ́wọ́lọ́jọba ajọ́kùrù lẹ́ni wọn أقول ما تسمعنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قم للصلاة يرحمكم الرحمن